sòkòtò dérédéé náà mọ̀ bí wípé ẹ̀yìn kìíní kan tẹ̀lé bẹ́ẹ̀ ń pa àmọ́ àwa ti kọjá èyí o wù mí mo fẹ́ fi ọ gbogbo tó bá ṣe ni wọ́n máa fara mọ́. pé gbogbo nǹkan tí n bá ṣe. lágbára náà lágbára náà wọ́n sàfẹ́ mi. ẹ jẹ́ tètè kówó ní àbí kí ló ń ṣe ẹ máa wẹ tó fẹ́ fẹ́ yàgò. ṣé ara ìdánwò nìkó tó ọgbà. ara ìdánwò ọ máa mma mìíràn àpapọ̀ máa tọ̀ lọ́nà láti ẹ̀dùn máa mi. Bàbá kí ni ìyàtọ̀ láàrin Bàbá Sàlá àti Moses Ọláyà? kí eh. ni tó wà láàrin wọn. ó dàbí méjèèjì náà lẹ́ ń wò pọ̀ yìí <laughs> méjèèjì lẹ́ ń wò pọ̀ yìí ó kù díẹ̀ ká rí eh, ó tún ɛde ɛɛ mosisolaya ɛɛ tó ìwà ni mo wà bí mo ṣe wà yìí ó kàn kú pé ɛɛ irùngbọ̀n mi gbọ́dọ̀ fífun irun orí mi gbọ́dọ̀ fífun orí bàbá sàlá arúgbó ni àmọ́ mo ti lo àjídèwé kan sìn tó ṣe pé bàbá àsàlá náà ni mo sì sọ láyà lẹ́lẹ̀ pè mí sìn ṣùgbọ́n ìmúra mi ó jọ ti bàbá àsàlá. Ah. <laughs>

àwọn oníjàǹdùkú kí wọ́n tó kí wọ́n tó bàjẹ́ báwo wá ni hmm. láti lè tún tẹ̀síwájú nínú eré à ń ṣe fíìmù báyìí. Hmm. ó fún mi ní ìfàsẹ́yìn gidigidi àwa ò tí ì tí wọ́n ń pè ní piracy ní orílẹ̀-èdè wa wípé ká jí iṣẹ́ ènìyàn ká tún tẹ̀ ká lọ máa ta èmi ló jẹ́ ni àkọ́kọ́ tí ìyá yẹn kọ́ jẹ nígbà tí a ṣe fíìmù yẹn tán Eh, táwọn jàǹdùkú wọ́n gbé fíìmù yẹn mọ́ mi lọ́wọ́ wọ́n lọ sọ di fídíò kẹsẹ̀ wọ́n ta káàkiri so eh, ó wá mú ká pàdánù àwọn tí ìbá máa wò ní nínú tíátà gbogbo owó tí mo ní ni mo run lórí fíìmù yẹn gbogbo ohun ìní mi ni mo kó lórí fíìmù yẹn one point five million nígbà yẹn bó bá jẹ́ bí àsìkò yìí ni a máa lọ sí nǹkan bíi fifteen million ní owó tá a ná tó ṣe pé ilé márùn ni mo mortgage fún àti yáwó yẹn nígbà yẹn tí àwọn òyìnbó ló wá bá wa yá ìlú òyìnbó náà láti lọ parí ẹ̀ so ó gbà wá lásìkò wa ó gbà wá tó bí oṣù mẹ́ta àbí mẹ́rin ká tó lè ṣe fíìmù yẹn tán mo mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lónìí wípé wọ́n ti àti sanwó wọn ọkàn dẹ̀ ti ń balẹ̀ mo ti pinnu lọ́kàn mi pé màmá abáṣẹ́ mi lọ níbẹ̀ ṣe ń bá dá nìyàn ṣe là ń tún gùn. Báàmì ẹ̀wá ẹ̀wá báàmì. Ṣé kó tí bàbá yẹn bá ń ṣe báyìí sí mi ṣé ó wá dáa? Lọ́jọ́ tí ìwọ náà bá dẹ̀gbà tó bá tó lóye ìbọn bá lọ lé wọn. Bàbá yẹn tó bá fẹ́ lé bọ́ sí i. Ẹ má dáná wọn jẹ. Ẹ ti wọ́n lẹ̀ jàre báàmì. Wá wá wá. Ọkùnrin nìyẹn àbóbìnrin. àmínà àmínà. mo fẹ́ máa rí yín dáadáa ni mo ṣe gbé gíláàsì yẹn sójú mo fẹ́ máa rí yín nulé ni ẹni tó bá ń bá wò bẹ́ẹ̀ yẹn àlọ́ ojú ojú yẹn ò wá dúró. ẹ ṣe gan-an láti wá sí orí ètò yìí ní báyìí ètò. ǹjẹ́ mi ò ní fi nǹkan kan dúpẹ́ lọ́wọ́ náà ẹ bá ń ọba kẹmọ ni ẹ rọwọ mi ẹ fi. ọ̀rọ̀ yìí. ìjọba o bàbá sẹlá. awù ẹ ti bá kò jẹ́ tó bá.